توبة يا ذا الجلال وأمري ناكس في كل نوم وذنبي زاهد كيف احتمالي إلهي عبدك العاصي أتاك مكر بالذنوب وقد دعاك مكر بالذنوب وقد دعاك فإن تغفر لذاك فأنت أهله وإن تترد فما يرحم سواك فإن تترد فما يرحم سواك إلهي أنت للعلماء فضل إلهي أنت للعلماء فضل فقل لي شيخنا إبراهيم فضلا فقل لي شيخنا إبراهيم فضلا إلهي أنت للعلماء عزا فقل لي شيخنا إبراهيم عزا فقل لي شيخنا إبراهيم عزا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نور والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم مهتدي فلا تطع المكذبين ودوا لو تدئن لا تدئن فيدئنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم من مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الأولين إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون وخاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن على حربكم إن صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها رزقهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تأكلون لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إلى يوم القيامة إنا لكم لما تحكمون ذلك أم لهم شركاء فليأتوا بشركائهم فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساك ويدعون إلى السجود ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة فقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهم مذموم وجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر هو إلا ذكر للعالمين الحمد لله أقول الله àwọn ọba tí ó tó ṣe mẹ́rọ fún wa láti ti bẹ̀rẹ̀ tẹ̀síọ́rọ̀ wa tẹ̀rọ lẹ́yìn náà ní ọba tí a dúpẹ́ fún àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá ní ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀fọ́ àtàbí náà àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń pa ojú pọ̀nà àtàbí náà tí ó fi ní ju àlùkìyàmà abẹ́rẹ́ ọba nínú àánú rẹ̀ náà ó ṣe àwọn náà nìkan nínú àwọn ẹ̀yìn náà. níjẹ̀jọ́ abọ́sọ̀nù àlàyé Suratul Falaq ọgbọ̀n tí ọlọ́pàá subhanahu wa tó fi ń sọ àwọn ẹ̀kọ́ aláìsí fowó rà kò fi pè kọ́ wa. Àṣàlàyé pé kí ni àwọn onímọ̀ tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀sìn kan ọba ní ọdún sí wọn. Kí ni wọ́n sọ nípa àlùkòrò fún àlùkọ́tọ̀? Àwọn ọ̀rọ̀ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi bẹ̀rẹ̀ Al-Qur'an A ní ọ̀rọ̀ tó lágbára méjì ni àwọn àfa sọ nípa rẹ̀. Àkọ́kọ́, apá kan nínú àwọn ọ̀pọ̀ sọ yí pé حروف المقطع سر الله لا يفسر اقرا عني ọlọ́run ọba náà nìkan ni ó máa ṣírí tó wà níbẹ̀ láì fásà èyà kì í sọ fún òun fẹ́ jù àsìkò ẹ̀rí wọn wá ipé nílà ẹ̀rí wọn náà ní àyà àgùnmọ́rán àti àlàyé tí ìyàwó Aisha gbọ́ yé àti èyí tí àwọn sọ̀hábà fi ń gbọ́ yé

àbí àlùsàlàyé ẹ̀ ó náà ní àwọn àfáà tí wọ́n lọ sí wípé èèyàn lè ṣe àlàyé ẹ̀ a ní kí ni ẹ̀rí tí àwọn rí lọ́sọ wípé èèyàn lè ṣàlàyé ẹ̀ wọ́n tó jẹ́ káwọn sọ fún èèyàn lè ṣàlàyé ẹ̀ wípé alukùránì gbogbo ẹ̀ lódidi ọlọ́run bá gbé alukùránì kalẹ̀ fún wa ẹ lè dábàrú áyá tì kẹ́lẹ́ máa ronú sí ìtumọ̀ rẹ̀ aláwọ̀ bá ó sọ pé Qur'an kẹlẹ̀ máa kà á kẹlẹ̀ gbọ́ àlàyé ẹ̀ kẹlẹ̀ máa ronú sí kí ni ẹ̀kọ́ ti bẹ̀ẹ̀bẹ̀ kò fi àyà mi sí sí. ó ń pàtó jẹ́ pé a ti gbà yín pé àwọn olóògùn náà ara Qur'an lọ wà àwọn afá ìṣẹ́ta ajé pé a gbọ́dọ̀ bí ti náà. gbogbo ọlọ́run ọba ní òun fẹ́ ká máa sí kí ni ká máa ronú sí àkùrán náà náà àbúyọ̀ làlàkùtà nígbà wọn wá ní tí wọn ò rí alukur'an dá ama ala kulubin amara yadabbaru alukur'an ama ala kulubin anfààlà. aláwọ̀ bá ń ṣe wọn lè mọ lóṣìṣẹ́ alukur'an náà àfa ìwà ní gbogbo àwọn ará àti àsàwọn tó jọ bẹ́ẹ̀. ó ní àmà anzalna qur'ana arabiyyan la'allakum ta'qilun. ọlọ́wọ́ bá sọ kùránì kalẹ̀ bẹ́ẹ̀ fún wa ní àbíyá níbi lábẹ́ àtọ́dátọ́ la'allakum ta'qilun. kẹ́lẹ́ máa ń ronú sí ìtúbà rẹ̀ kẹ́lẹ́ gbọ́ àlàyé ẹ̀ kẹ́lẹ́ ṣe làákàyè sí ìtúbà rẹ̀. àfa ìsọ̀yí a ní àǹfààní ká sọ̀rọ̀ nípa àwọn orúkọ yìí. Àwọn àfáà tí wọ́n wá sọ wípé a lè sọ̀rọ̀ nípa orúkọ wọ̀nyí. Ọ̀rọ̀ tí wọ́n wá sọ lára àwọn náà, ó tún wá pín sí mẹ́rin. Ipe gbogbo wọn ni wọ́n fẹ́ lóko wípé a lè sọ. A lè sọ. Ṣùgbọ́n kí ìtumọ̀ rẹ̀ ó máa jẹ́ ọ̀rọ̀ mẹ́rin wá pín sí. Alákọ̀ọ́kọ́ nínú wọn, nínú àwọn àfáà tí wọ́n sọ wípé a lè tú àwọn orúkọ kọ̀ọ̀kan.

ṣùgbọ́n tó tàbí ọ́dà ni ọdún ní pé ṣé bí àwọn sọ̀rọ̀ àwọn ọ̀tara ó ti sàmú àwọn tó àkọọ́lẹ̀ sọ́rọ̀ tó yá sí kí ló kọ sọ́rọ̀ tó yá sí kí ló sì bẹ̀rẹ̀ yá sí. Oge tó wọ́n sọ wọ́n jẹ́ pàtó dé kọ́lá ó sàkà sọ́rọ̀ àní kọ́lá kò sọ́dún sàkè àwọn àfáàjẹ sọ àwọn ṣẹṣẹ máa dùn náà ní pé wọn tó jẹ pé sọsọ pé yasọ yasọ yẹn alẹ́kùn wọn gbọ́ àwọn olùkọ́ kọ́kọ́ àwọn àwọn ẹ̀yìn ilé àtúmọ̀ fún àwọn aṣọ sọ àwọn òjò faramọ́kójọ́pọ̀ ọlọ́run àwọn àwọn faramọ́kó jẹ́ ọkọ̀ sura ṣùgbọ́n báyìí ìṣàrà ìlànà òfin ìjà àwọn ọlọ́run ọba kan fi àwọn òrùkù yìí lásán ó kàn fún wọn sí alalú fún wa olùdúwe fún wa pé àwọn òrùkù yìí náà ibẹ̀ ni mo ti fọ́ọ̀mù kùránì o alùpàá tá a bẹ ẹgbẹ̀rún náà mo fọ́ọ̀mù kùránì kí ọ̀dà kan lè mọ̀ lóòrùn ìkànnì ojú fífọ́ ọmọ ọmọ ìpè kẹfà lọ rẹ wípé mo lọ mú àwọn òrùkù mi wá

فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين ọlọ́wọ́ bá bá àwọn ọlọ́pàá aláyà wípé tẹ bá ń ṣe ìpéjì nípa ẹ̀dá aṣọ kalẹ̀ tó wá wà nígbà wọn sọlá lọ sọlá bí sóòrọ̀ tí mi mẹsìlẹ̀ yìí. ọlọ́wọ́ bá ní ẹ̀rọ sóòrà kan wá kí sóòrà yẹn náà kó wá jọ àjọ àìsàn kó jẹ́ pé tẹ́lá gbé sẹ́yìn ara ọgbà bẹ́ẹ̀ kò sí àtọ̀ náà bẹ́ẹ̀. wọ́n ní ẹ̀mú sọ́ra kan tó lè dàbí àwọn àmì yìí ẹlọ́pọ̀ wa. wọ́n jẹ́ ọ̀rùn ṣùhádà kùnmíìlú nílá. ẹ bá wá ti mú sọ́ra yẹn wá kalẹ̀ wọn lọ kó àwọn aṣojú àdá àwọn ẹlẹ́rìí tí ó jẹ́rìí gbèrè wípé ọ̀rọ̀ lọ. kùnmíìlú nílá. ẹ nígbò tó sọ sọ. nǹkan tó ń sọ ọ́ dé. àwọn nípa ní àgbègbè olùgbé yìí sọ. rúfù tẹ́wọ̀n fún kókó àjọ náà ní lọ́ba alígbà tá a sáà fẹ́ mọ̀ ẹ́ ó sì kẹ́ ẹ̀yìn ti ka alígbà tá a sáà ó dúró ó ní kẹ́yìn yóò kọ́ ọ̀kẹ́ ẹ̀ jọ. ó dàbí kí ẹ máa kọ́ ọmọ pé ẹgbẹ́ tàbí ìjẹ́ àpòfẹ́sọ̀ wa ń sọ ìbò ọmọ ọmọ wò ni pé ṣé éèdì éèdì ọjà ìgbàlódé pọ̀ sí ọkọ̀ gbogbo ẹ̀dàkùn jẹ́ fọ̀kàbùkọ́ bẹ́ẹ̀ kó jẹ́ èdè kan tó lágbára nínú èbó ní sọ́wọ́ ẹ̀rọ tó wáyé pé àwọn words tó fi fọ́ mẹ́ kò wá jẹ́ tó ti sì jù. ṣé vocabulary tẹ̀lé bẹ́ẹ̀ lè pọ̀ pé a ah, ẹ̀dẹ́gbẹ̀ èbó tiẹ̀ pé tó bá tó bá fẹ́ sọ ọ́ yóò tayọ ìlú. sẹ́ẹ̀dẹ̀ mọ̀ kó rọrùn lẹ́yìn tó tó jẹ́ ọ̀kàwé tẹ̀lé tó tó èbó dáadáa. ìkànnì àwọn ọ̀rẹ́ nígbà tó gbé ìfura rẹ̀. the first five minutes àwọn mẹ́sìn kan wù báyìí. òun kàn ń rẹ̀ ìbò rẹ̀ lọ. pàtó níbi ìṣẹ́jú márùn-ún àkọ́kọ́ ó náà wà dúró pé obì ẹ̀fọn lọ́sẹ̀ sí ẹ̀ǹtí ó kọjú ìlú àgbà ẹ̀rọ ìjà àgbà ẹ̀ ṣùgbọ́n tẹ̀ sọ́ra tààrà àwọn ọmọ ẹ̀rọ